ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí ní ẹ̀yin kọ̀ọ̀kan tẹ́ ẹ súnmọ́ mi tẹ́ ẹ súnmọ́ mi tẹ́ máa ń bá mi sọ̀rọ̀ dáadáa nínú yìí tẹ́ ń ṣe show and everything pàápàá ẹ̀yin tẹ́ ti níjà pẹ̀lú àwọn èèyàn ẹ máa lè sọ àwọn ipa tí mo ti kó nínú kí n pè lẹ́yìn kí n máa ní ẹ má jà o ẹ má wọ fúrákàsọ ẹ má wọ fúrákàsọ ìmíì nínú kí n rí pé ó fẹ́ fa wàhálà kí n sáré step in èyí tí n bá lè bá sọ̀rọ̀ kí n bá sọ̀rọ̀ pé má dá wọn lóhùn má sọ̀rọ̀ má ṣe gbá má ṣàwò ọlọ́run rí mi kó máa fi wà mí dá mi lẹ́jọ́ àwọn màmá mi kan máa ń sọ tí wọ́n ń ṣe kan tí wọ́n ń ṣe méjì gbogbo ọgbà tí n bá ti ní opportunity láti bá wọn sọ̀rọ̀ wọ́n máa sọ fún mi pé Yínká má wọ fracas ìyẹn sábọ̀d nígbà kan tí àwọn kan bú mi màmá yẹn dídí sọ fún mi pé Yínká fèmí àti wọn lẹ o ìwọ ṣáà má dá wọn lóhùn fèmí lẹ èmi á kọjú ìjà sí wọn èmi á fèsì wọn ìwọ má dá wọn lóhùn níwájú Ọlọ́run àti àní ìwọ má sàn kankan o má dá wọn lóhùn o ìwọ ṣáà fèmí àti wọn lẹ ẹ dẹ̀ ti rí àwọn màmá kan náà tán ti bọ́ta fún mi nígbà tó bá táwọn èèyàn bá ń bá mi jà irú màmá débi ń pé ẹ ti rí tí wọ́n ti bọ́ta lọ́tọ̀ọ̀tọ̀ ní gbogbo several times fún mi tán bá sọ wípé ìjà kì í bímọ re mo sì rí kan náà tó comment lánàá nínú ọmọ tó súnmọ́ mi tí mo ń sáré dá padà fún pé mo sọ fún ẹ pé kó má wọ fracas kò dẹ̀ sí nǹkan tó ń fàṣẹ rí ẹ̀yin tẹ́ ń comment ọ̀pọ̀lọpọ̀ yín abánidébẹ̀ ní ẹ̀ kí n báyàn dá sí i ọ̀pọ̀lọpọ̀ yín ìka yín ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tó bá ṣẹlẹ̀ tí ọmọdé bá pẹran á dajẹ ẹ bá jẹ tó bá pa er, ó bá pa èkúté á dajẹ ẹ̀yin ẹ̀yin nìyẹn o ìjọ tó bá pọ̀rọ̀ gidigba ẹ òun nìkan lẹ máa jẹ́ kó dajẹ ìkà ní ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń comment ìkà ní ọ̀pọ̀lọpọ̀ yín tí ẹ máa rí nǹkan tí ò dáa tẹ́dẹ̀ máa push èèyàn láti ṣe ìkà nìyín torí ìkà ara yín ẹ̀jẹ̀ ṣe ti yín bẹ́ẹ̀ ìkà nìyín ìjà kì í bímọ re tó o bá ti ní àwọn èèyàn gidi ní ara tẹ́lẹ̀ tó o wọ̀jà àfi èèyàn gidi tó o ní lára tó jẹ́ olórí burúkú ẹ̀dá ló máa bá ẹ ṣe tó o bá ti lọ gbé ẹ̀wù ìjà wọ̀ nígbà míì téèyàn bá ṣe àwọn nǹkan tó jóun ló jẹ̀bi àwọn èèyàn oore tó o ní lára gan wọn ò ní yọjú nítorí tí wọ́n bá yọjú ejú ẹ̀tẹ́ ojú èèyàn bẹ́tú ẹ làwọn èèyàn máa fi wò wọ́n provided tó bá jẹ́ pé ìwọ tó ní wọn lára ló jẹ̀bi ṣe rí ẹ̀yin tẹ́ ń comment àti ẹ̀yin tẹ́ ṣẹ̀ fẹ́ máa ṣe show tó jẹ́ kẹ́ ẹ jókòó kẹ́ máa ṣe show yín kéréje kéréje tẹ́ ẹ believe lórí pé tẹ́ ẹ bá ti ìjà tẹ́ ẹ bá ti fa fracas tẹ́ ẹ bá ti ṣe kinní kan ẹ lè grow ìjà ò kí ń bímọ re ìjà ò kí ń bímọ re ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ fa èmi wọnú ìjà ọlọ́jọ́ èní ọba tó dá ayé àti ọ̀run kò ní jẹ́ kò ní fi re fún kò ní ṣàlùbáríkà kò ní ṣoríire láyé ẹ rò pé mo gọ̀ ni ẹ rò pé mo stupid ẹ rò pé mi ò lè jà mo lè jà ṣùgbọ́n mo mọ̀ wípé ìjà máa ń gba nǹkan re dànù lọ́wọ́ èèyàn ni ìjà máa ń sọ̀yàn do lórí burúkú ìjà máa ń sọ̀yàn di ẹni ẹ̀tẹ́ ẹni àbùkù ẹni àdánù ni tó o bá dẹ̀ wá fẹ́ jà tó o bá ní nǹkan gidi dání ìjà máa ń jẹ́ kéèyàn rìn ìwòwò ó máa ń jẹ́ kéèyàn ẹ̀ǹtì ni tó o bá gbé tó o bá gbé nǹkan gidi dání tó o bá gbé nǹkan gidi dání gan tó o bá jẹ́ akíkanjú ìjà máa ń gbà dànù lọ́wọ́ èèyàn ni àwọn tó níláárí àwọn tó ní kìíní ò ní súnmọ́ ẹ àwọn tó ti súnmọ́ ẹ tẹ́lẹ̀ tán rí pé oníjà oníwàhálà ni ẹ wọ́n á sá dànù fún ẹ tó bá wá dójú ọ̀gbagadì tó bá wá ja ìjà yẹn tó bá wá jẹ́wọ́ ló jẹ̀bi àwọn tó jẹ́ alálùbáríkà tó súnmọ́ ẹ wọ́n máa wù ẹ́ tó máa fi ṣèṣì tó máa fi tí ayé ẹ máa fi bàjẹ́ tán ni. ẹ̀yin tẹ́ ẹ̀ ń comment ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ẹ̀ rí nǹkan tí ò dáa ẹ̀ ẹ̀ dẹ̀ máa comment ẹ̀ dẹ̀ máa eulogize àwọn èèyàn ìkà nìyín ìkà ni yín ẹ̀yin ni eku ẹ̀dá ẹ̀yin ni ọ̀dádá ẹ̀yin ni ọ̀dádá ìkà ni yín ìkà yín ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ìyẹn gbọ́ títà ó jókòó Dorcas àbúrò ló jẹ́ sí mi mo dẹ̀ nífẹ̀ẹ́ gan ọlọ́run rí bí mo ṣe nífẹ̀ẹ́ ni mo ṣe nífẹ̀ẹ́ Lizzy Anjorin àbúrò ló jẹ́ sí mi bí mo ṣe nífẹ̀ẹ́ ni mo ṣe nífẹ̀ẹ́ anybody anyone tẹ́lẹ̀ pé even eje gan oríṣiríṣi ọ̀nà ní eje fi bàjẹ́ ló fi ló fi so mọ́ mi tí mi ti ẹ̀ mi lè wojú ẹ̀ bó bá bú mi bá bá jà ọba amọbi tá a ti máa lọ yanjú ẹ̀ oríṣiríṣi ọ̀nà ló fi so mọ́ mi so kẹ́ bá lè mọ̀ pé mi ní nǹkan kan against anybody ọlọ́run dẹ̀ rí mi àmọ́ Dorcas nǹkan tó ṣe yìí tí anybody bá sọ fún ẹ pé right tí Ọlọ́run bá ti yanjú ọ̀rọ̀ yìí ó yẹ kó sá fún onítàn ni ó yẹ kó sá fún onítàn kó gbé ṣépè kó sá fún anybody tó bá sọ fún ẹ pé right ó yẹ kó sá fún wọn kó má kó mọ̀ wípé n tó ní lọ́wọ́ ni irú onítọ̀hún fẹ́ gbà kó mọ̀ wípé n tó o ní nǹkan kan lọ́wọ́ tó onítọ̀hún fẹ́ tap nínú ẹ̀ tẹ́nibọ̀dì bá sọ fún ẹ pé right o ò tiẹ̀ bẹ̀rù ara ẹ̀ o ò bẹ̀rù kó má dá ásìdì sí ẹ o ò bẹ̀rù kó má fi òrùka gbá ẹ in tó ṣẹlẹ̀ yìí ìjó lè ṣẹlẹ̀ nílùú òyìnbó kéèyàn kan lọ báyàn lẹ́nu ọ̀nà ilé ẹ̀ ìjó lè ṣẹlẹ̀ ìwọ tó jọmọ lóyìnbó tó ń gbé níbí tó o dẹ̀ mọ̀ pé irú nǹkan báyẹn ò lè ṣẹlẹ̀ ń bí tó dẹ̀ lọ sí inú Èkó tó mọ̀ wípé màmá tó lọ báyẹn àwọn àwọn kinní wọn ló wà ní ìjọba níṣẹ́ àti wípé ẹni tó jẹ́ wípé kí kò tó sọ pé òun bẹ̀rẹ̀ business làwọn eléyìí ti ń ṣe business kò tó ní pé òun travel làwọn eléyìí ti ń travel gbogbo nǹkan láyé nǹkan kékeré lèèyàn kan máa fi jùyàn kan lọ. o ò tí ẹ bẹ̀rù pé kó má da nǹkan sí ẹ lára o ò bẹ̀rù kó má lu ẹ ní àlùwò gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ó yẹ kó máa dúpẹ́ in fact kó tún lọ dúpẹ́ lọ́wọ́ obìnrin yẹn because tí kì bá ṣe pé wọ́n ta ọ̀rọ̀ ọlọ́pàá sí tí gbogbo àwọn ọmọ ìta yẹn bá ṣùrùbù ẹ tán bá lù ẹ tán ya ẹ sí wòwò nǹkan lórí kíni tán bá lù ẹ ní òrùka níjọ́ yẹn kí ọ̀tẹ̀ ẹ ṣubú lórí kíni tí wọ́n bá da nǹkan sí ẹ lára wọ́n máa rojọ́ yẹn wọ́n máa dákẹ́ ni ara ti bàjẹ́ lórí kíni lórí kíni bí ìgbà tí wàhálà kò jókòó téèyàn lọ fi ọwọ́ ara ẹ̀ fa wàhálà òun ni ṣé orí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ làwọn tó ń rẹ́rìn sí ẹ tó jẹ́ wípé ẹ̀rín tí wọ́n ń rí sí ẹ nǹkan tí wọ́n gbà lọ́wọ́ ẹ òun ni wọ́n fi ń rẹ́rìn sí ẹ torí ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ dénú tó bá sọ fún ẹ pé nǹkan tó ṣe even kò sí anybody tó o bá lè mọ̀ tó bá jáde rìn sí ọ̀rọ̀ yìí òun gangan làwọn èèyàn fi máa sọ wípé Nigeria is a lawless country wọn ò ní jáde torí lórí on what ground no máa fi ná wọn fẹ́ jáde support on what ground lẹ́nu wípé kéèyàn kọ́ máa bẹ̀bẹ̀ pé àwọn tó ṣẹlẹ̀ sí kọ́ má bínú why would you do that why tó ṣe máa ṣe bẹ́ẹ̀ lórí kíni ní ìlú tó jẹ́ wípé o ò mọwọ́ ẹ̀ ó lọ bá wọn níbẹ̀ ni ó mọ́wọ́ nàìjíríà màmá sọ nǹkan kan lánàá màmá ní bó jò nǹkan ni òun ò ní kọ́lé sí nàìjà màmá tó ń tó ń ọ̀pọ̀lọpọ̀ yìí kàn tẹ̀lé màmá yẹn ẹ̀ understand ẹ̀ honestly tẹ bá understand àṣìṣe tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe wọn ní ẹ̀ ní máa ṣe honestly on what ground tí èèyàn kọ́kọ́ bá sọ fún ẹ pé kinní right ó yẹ kó sá fún nítọ̀hún ni béèyàn kọ́kọ́ bá sọ fún ẹ pé lẹ́yìn ìgbà tó wà bẹ́ẹ̀ o nǹkan tí lágbájá sọ rèé o lọ bú wọn o lọ bú wọn padà irú àwọn èèyàn bẹ́ẹ̀ o lori burúkú ni wọ́n ó yẹ kó sá fún wọn ni ó yẹ kó sá fún wọn ni gbogbo àwọn tó máa àwọn ò jẹ́ ṣe tiwọn bẹ́ẹ̀ kí ìrìn wọn náà ti rìn kí ni nǹkan tó ti ṣe látijọ́ tó ti wà ń bẹ́ẹ̀ torí Ọlọ́run ìyá mi wàhálà ò kí ń bímọ re wàhálà ò ń bímọ re ìjà ò kí ń bímọ re ìjà máa ń gba adùn ayé èèyàn máa ń bàjẹ́ ni ó máa ń bàjẹ́ ni òun ṣe charity kò ra gbájúmọ̀ nǹkan ẹ̀ bọ́lọ́ndẹ̀ ṣe ń bẹ́ ẹ ṣe tó dẹ̀ bẹ́ ẹ lọ́wọ́ sí ọlọ́ndẹ̀ help ẹ kí ló tún fìdí kí ló kí ni gbogbo kí ló tún lọ ṣe irú nǹkan tó ṣe yẹn fún téèyàn kan bá sọ fún ẹ pé ó right ó wrong àmọ́ ṣe rí gbogbo ẹ̀yin tó wá concern mo fọlọ́wọ́n bá bẹ̀yìn ẹ jèbùrẹ́ ẹ jèbùrẹ́ ẹ jèbùrẹ́ ọlọ́run ni mo fi bẹ̀yìn o ọlọ́run ni mo fi bẹ̀yìn ẹ jèbùrẹ́ àmọ́ tíyàn kan bá sọ fún ẹ pé nǹkan tó ṣe right ó ko, kó kó yẹ kó ṣépè fún onítọ̀hún kó sá fún kó má tiẹ̀ kó má bá olórí ni nìkan ló máa sọ fún ẹ pé nǹkan tó ṣe right tó bá dẹ̀ ti sọ kó sá fún wọn ni kó mọ̀ páwọn eléyìí wọ́n fẹ́ kí ògo ọ̀tá ẹ̀ kó wọ̀ mí ni honestly wọ́n fẹ́ kí ògo ọ̀tá e wọ́n fẹ́ kó wọ̀ mí ni torí abánidá kì í bá ní débẹ̀ abánidébẹ̀ kì í bá ní dá mi o de stupid ṣùgbọ́n mo mọ̀ wípé ìjà kan kì í bímọ re mo lè ṣe rí mi mo dẹ̀ láṣọ re lórí ikọ̀ mo ní àwọn tí mo ní ìbẹ̀rù ẹ̀ lè ṣe rí mi tí mo ṣe sá gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ fà mí wọnú ìjà nípa láti bú ẹni tó jù mí lọ ìdà tó jù mí lọ nínú ìsọ̀rọ̀sọ̀rọ̀ ìdà tó jù mí lọ nínú age ìdà tó jù mí ìdà tó tiẹ̀ jẹ́gbẹ́ mi ni pé ọlọ́run ò ní bá mi fèrè fún yín ẹ fà dèmi dèmi lórí ẹ ṣàràrà fi mí sílẹ̀ àmọ́ Dorcas jọ torí ọlọ́run tó ṣe yìí ó kù díẹ̀ káàtó máa sọ tòótọ́ fún ẹ right.